Matthew orí kẹrìnlá. Ní àkókò náà ni Héródù tẹ́tírákì gbọ́ òkìkí Jésù. Ó sì wí fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ pé. Jòhánù Baptist lé èyí. Ó jíǹde kúrò nínú òkú. Nítorí náà ni iṣẹ́ agbára ṣe hàn lára rẹ̀. Héródù sá ti mú Jòhánù. Ó dè é. Ó sì fi sínú túbú nítorí Herodáyà aya Fílípì arákùnrin rẹ̀. Jòhánù sá ti wí fún un pé kò tọ́ fún ọ láti ní i. nígbà tí ó sì ń fẹ́ pa á ó bẹ̀rù ìjọ ènìyàn nítorí tí wọ́n kà á sí wòlíì. ṣùgbọ́n nígbà tí à ń ṣe ìrántí ọjọ́ ìbí Hẹ́rọ́dù ọmọbìnrin Herodíà jó láàrin wọn inú Hẹ́rọ́dù sì dùn nítorí náà ni ó ṣe fi ìbúra ṣe ìlérí láti fún un ní ohunkóhun tí ó bá béèrè ẹni tí ìyá rẹ̀ ti kọ̀ tẹ́lẹ̀ rí ó wí pé. fún mi ní orí Jòhánù Baptist níhìn-ín nínú àwopọ̀kọ́. inú ọba sì bàjẹ́ ṣùgbọ́n nítorí ìbúra rẹ̀ àti àwọn tí ó bá jókòó ti oúnjẹ ó ní kí a fi fún un ó sì ránṣẹ́ lọ ó bẹ́ Jòhánù ní orí nínú túbú a sì gbé orí rẹ̀ wá nínú àwopọ̀kọ́ a sì fi fún ọmọbìnrin náà ó sì gbé ìtọ̀ ìyá rẹ̀ lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì wá. Si wọ́n gbé òkú rẹ̀ sin wọ́n sì lọ wọ́n sì wí fún Jésù nígbà tí Jésù sì gbọ́ ó dìde kúrò níbẹ̀ ó bá ti ọkọ̀ lọ sí ibi jù òun nìkan nígbà tí àwọn ènìyàn sì gbọ́ wọ́n sì ti ìlú wọn rìn tọ̀ ní ẹsẹ̀ Jésù jáde lọ ó rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn inú rẹ̀ sì yọ sí wọn ó sì ṣe dídá àrùn ara wọn nígbà tí ó di àṣálẹ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá wípé ibi jù ní èyí ọjọ́ sì kọjá tán rán ìjọ ènìyàn lọ kí wọn kí ó lè lọ sí ìletò lọ́ọ́ ra oúnjẹ fún ara wọn. jésù sì wí fún wọn pé. wọn kò ní í lọ ẹ fún wọn ní oúnjẹ. wọ́n sì wí fún un pé. àwa kò ní ju ìṣù àkàrà márùn àti ẹja méjì níhìn yìí. ó sì wí pé. ẹ mú wọn fún mi wá níhìn yìí ó sì pàṣẹ kí ìjọ ènìyàn jókòó lórí koríko ó sì mú ìṣù àkàrà márùn-ún àti ẹja méjì náà nígbà tí ó gbé ojú sókè ọ̀run ó súre ó sì bù ú ó fi àkàrà náà fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì fi fún ìjọ ènìyàn gbogbo wọn sì jẹ wọ́n sì yó wọ́n sì kó àjẹkù tí ó kù jọ agbọ̀n méjìlá kún àwọn tí ó sì jẹ tó ìwọ̀n ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin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 nígbà tí wọ́n sì rékọjá sí apá kejì wọ́n dé ilé àwọn ará jẹnẹsárẹ́tì nígbà tí àwọn ènìyàn ibẹ̀ sì mọ̀ pé òun ni wọ́n ránṣẹ́ lọ sí gbogbo ìlú náà yíká wọ́n sì gbé gbogbo àwọn ọlọ́kùnrùn tọ̀ ọ́ wá wọ́n bẹ̀ẹ́ pé kí wọn kí ó ṣáà lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ìwọ̀n gbogbo àwọn tí ó sì fi ọwọ́ kàn án di alára dídá ṣáṣá